أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم قالت أخراهم لولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لأخرى فما كان لكم علينا من فضل فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين الذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون ونزعنا ما في صدورهم من ظل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وقد جاءت رسل ربنا بالحق ونودوا آتيكم الجنة أورثتموها بما كنتم تعملون ونادى أصحاب الجنة أصحاب النار أن آه، قد وجدنا أن آه، قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعدكم ربكم حقا قالوا نعم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 السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọlọ́run ọba tí ó fún wa ní àǹfààní láti lè tún máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé lánàá abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kọmọsẹ bá wa kọ eléyìí sí ọ̀kan nínú ààyè iṣẹ́ olóore wa kó sì ṣe ní sábàbí ìmọ̀nà fún wa láyé ní àti níjọ́ gbẹ̀ngàn alkiyama ibi tí a bá tafsir dé lánàá wọn náà níbi tí ọlọ́run ọba ti ń fi ìbínú rẹ̀ hàn lórí gbogbo àwọn tí wọ́n bá gbé ọ̀rọ̀ ọlọ́run nírọ́. tí wọ́n sì gbéraga sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n wora wọn páwọn ga ju ọ̀rọ̀ ọlọ́run lọ tí wọ́n ń pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́run tí wọ́n ṣorogún papọ̀ mọ́ ọlọ́run ọlọ́run fi ìbínú rẹ̀ hàn ó sì lérí pé wọ́n ní wọ àlìjẹ́nà àlìjẹ́nà ọlọ́run ló ẹni tí ó wọ bẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. ẹni tí ò ní wọbẹ̀ ọlọ́run mọ̀ ọlọ́run tó wá ń búra wípé àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí ọlọ́run ní àníṣe wọn ní wọ àlùjànnà àyàfi tí rànkúnmí bó ṣe tóbi tóun tó bá lè kọjá nínú abẹ́rẹ́ nìkan ni wọ́n fi lè àwọn afáàjì kò yẹ wa wípé eléyìí tamthilun listihalati dukhuli almushrikina aljanna wípé eléyìí àfiwé tó bọ̀ àyà ni láti lè fi dá wa lójú pé àníṣe kèfèrí ò wà aljanna gbogbo ẹnikẹ́ni tó bá pa nǹkan mí pọ̀ mọ́ kò lè rí aljanna wọ̀ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó má ṣe wá ní ọ̀sẹ̀ bọ̀ kó má sì ṣe wá lẹ́ni tí ẹ bọ́ wọnú iṣẹ́ wa rahmatu arhamar rahimin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة ولا يدخلون الجنة حتى يلج الجمل في السم الخياط وكذلك نجزي المجرمين أعوذ بالله من الشيطان الرجيم الرحيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين تما القرآن بلو في فراء ọba sí olùsọ́ kó sọ wa níbi ṣètọ́n بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رابنين الذين كذبوا بآياتنا واستكبروا عنها إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها رابنين بقوة tí wọ́n bá pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ bí àyà ti ná àwọn àmì ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá pe nírọ́ wàsítákìbárò wọn náà tí wọ́n tún wá ṣègbéraga sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì sáwọn àmì tó ń júwèé pọ́lọ̀ nìkan ló yẹ ká sìn tí wọ́n wura wọn báwọn tóbi ju káwọn tẹ̀ láṣẹ ọlọ́nà tí wọ́n pa nǹkan míì papọ̀ mọ́ lọ láyé tí wọ́n sì sọ fún wọn tí gbèràgà òjì wọn gba tọ́lọ́ ń kí lọ́lọ́ ló ń ṣe fún wọn. yáà túfẹ́ tẹ̀húnà ń kádé wà á bò sànà. ọlọ́run ọba ní àní sílẹ̀kùn sámà fún wa a ṣàlàyé fún wa lánàá kí ni túmọ̀ gbólóhùn tọ́lọ̀ ń sọ wípé a ní sílẹ̀kùn sámà fún wa a ní ọ̀nà méjì làwọn afúnímọ̀ tafsir ni wọ́n fi tu ìtumọ̀ àkọ́kọ́ ó náà ni pé gbogbo sẹ́ẹ̀rẹ̀ tí wọ́n bá ṣe láyé a ní sílẹ̀kùn sámà fúnṣẹ́ ọ̀hún láti gòkè lọ́sọ́dọ̀ ọlọ́run gbogbo dáadáa tí wọ́n gbélé ayé ṣe gbogbo okùn ẹbí tí wọ́n so pọ̀ gbogbo ìtọrẹ àánú tí wọ́n ṣe gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fọ́mọ làkejì ọlọ́run ní ntí máa jẹ́ kí iṣẹ́ rẹ̀ gòkè lọ sí sámà lọ́sọ̀dọ̀ ọlọ́run ọ̀nà ní alìyímán onígbàgbọ́ nínú ọlọ́run tá a bá wá wọṣẹ́ wọn a rí wípé wọ́n ti pa nǹkan míì papọ̀ mọ́ lọ́run àbí wọ́n gbéraga sọ́lọ́run wọ́n kọtọ́ ọlọ́run lójú méjèèjì ọlọ́wọ́ bá ńlá tó fàtà húláhùn àbọ̀ àbò sàmà. látó fàtà húláhùn àbọ̀ àbò sàmà. ọ̀rẹ́ àwọn afọ́nímọ̀ tafsir wọ́n ní ọlọ́run ò ní sílẹ̀kùn sámà fún gbogbo iṣẹ́ eré tí wọ́n bá ṣe torí pé ọlọ́wọ́ bá sọ láàyè nínú alukur'an ọlọ́wọ́ bá ní ilayhi yas'adu alkalimu tayyib wal amalu salihu yarfa'uhu gbogbo àwọn ṣẹ́ dáadáa ọ̀rọ̀ orí tá sọ iṣẹ́ eré wa yóò máa gbé wọn lọ sí sánmà yóò máa gòkè lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo iṣẹ́ eré tó kó wa bá sí lójúmọ́ àwọn mọ̀lẹ́kà ń gbé gòkè ó sì lọ ń jẹ́ àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run àmọ́ gbogbo ẹni tó bá da nǹkan ní ìpọ̀ mọ́ lọ bó ti wulẹ̀ kó ti níṣẹ́ eré tó لا تفتح لهم أبواب السماء لا تفتح لهم أبواب السماء ń bẹ náà wà fún níwọ̀n tẹ̀síìrì tí wọ́n tu bẹ́ẹ̀ gbogbo sẹ́ẹ̀rì tí wọ́n bá ṣe pátá kò ní gòkè lọ́sọ́dọ̀ ọlọ́run wọn ò ní gbà ládá ẹ̀ ọ̀nà kejì tí wọ́n fi túmọ̀ ẹ̀ ìyẹn ó ní ìkún lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam lóbi jẹ́ pé tafsiru ti kejì yẹn òun ó wà akwa òun lọ́ọ̀rìn jùtà kọ́kọ́ lọ ṣùgbọ́n méjèèjì òun náà ó lọ bẹ́ẹ̀ ìtumọ̀ méjèèjì yẹn náà ló wọlé torí pé ìta akọ́túlá kọ́kọ́ atúrí àyà Kùránì kan tó tọ́ka sírú bẹ́ẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ṣàlàyé fún wa atika hadithi albaro bin azib fún wa lánàá tí anabi sallallahu alaihi wa sallam tanabi ní tí ẹ̀mí bá jáde ìdákanà la abdul kafir ẹni tó bá jẹ́ kèfèrí tó bá dágbére fáyé tó bá fẹ́ gba ẹ̀mí ẹ̀ anabi sallallahu alaihi wa sallam anabi ni àwọn màláíkà wọ́n wá bá àwọn màláíkà tí wọ́n wá bá yìí súdù ojú ojú wọn yóò dúdú wa wá dúró lọ́gangan ọ̀kan wọ́n máa wo ẹni tó fẹ́ jáde láyé yẹn òun náà máa rí wọn ṣùgbọ́n àwọn èèyàn tó ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn ò ní rí tó ń rí yóò máa ranjú lójijì wọ́n máa ní kí ló ṣe kò ní lè sọ àwọn tó ń rí ọlọ́run kò sọ wọn bẹ́ẹ̀. ìgbà mi ń bẹ ó lè dákú kó tó tají torí nǹkan tó ń rí àwọn mọ̀lẹ́kà yìí ni wọ́n máa wà pẹ̀lú ẹ̀ àwọn ń fi yẹ pé kò sùn ayé níjọ́ yẹn ìtumọ̀ yíyọjú tí wọ́n yọjú sí nìyẹn òun ti mọ̀ kò ní pẹ́ lásìkò náà malakul maut yóò bá wá dé hatta yajlisa inda ra'si malakul maut yóò wá jókòó ní gbèrí ẹ̀ gbogbo àti malakul maut bá fẹ́ gba ẹ̀mí ìgbèrí ní òjókòó sí orí ọmọnìyàn yóò wà níta ẹ̀ yóò wà máa wọ̀ ọ́ pé gbogbo agbára tó ní gbogbo òkò tó ní kábíyèsí ọba president. president malakul maut yóò wá dúró ní gbèrí ẹ̀. ìyàtọ̀ àfáàkùn malakul maut lẹ́nu kìlàbíkú. ọlọ́run wá ní màlẹ́kà kú èyí tá a ti fi ti ẹnì kọ̀ọ̀kan yín ọ̀pọ̀ ọ̀tẹ̀lẹ̀ dájú fi ti ẹnì kọ̀ọ̀kan yín pé oní ọmọ agbẹ̀mí yín ẹni kò ní jáde láyé àbíkó ṣe kẹ́mọ́lá kò ní mọ́ọ̀tì ní ọgbẹ̀mí ẹ̀. kúnlẹ̀ tọ̀wá fákun mọ́lẹ̀kùn mọ́ọ̀tì lẹ́bi ìwé kílábì wọ́n á gba ẹ̀mí yìí tán aṣàlàyé fún wa lánàá. ìmọ̀ ìlà àràbẹ̀ kò tó rọ̀ ọ̀nà tó le yóò fi gbẹ̀mí kèfèrí àti ka ẹ̀mí mọ̀mìnì fún wa nù hadith yìí kan náà nínú àwọn tafsiri tó ṣáájú tábà wá gbẹ ẹ̀mí yìí pẹ̀lú ọ̀nà tó le ẹ̀mí yóò wá nílò ìṣẹ́jú àáyá lọ́wọ́ malakul maut àwọn mọ̀lẹ́kà tí wọ́n kọ́ dé wọn àwọn ti mú aṣọ olóòórùn kan lọ́wọ́ bí awọ ẹran báyìí ni tó ti ń rùn ibẹ̀ ni wọ́n gba ẹ̀mí yẹn sí torí pé gbàtí malakul maus tó bá fẹ́ gba ẹ̀mí kèfèrí yóò máa sọ wípé òkúrújì ayẹ́tò anáfsùl kọ̀bìfà ìwé ẹ̀mí ẹ̀gbin jáde kúrò lára ẹ̀gbin jáde kúrò ńbẹ̀ àwọn mọ̀lẹ́kà wọ́n wàá fi aṣọ ẹ̀gbin aṣọ ọ̀dọ̀tí wọ́n fi pọ́n ẹ̀mí yẹn ni wọ́n fi gbà á ìdí nìyẹn tó fi jẹ́ pé wọn àfáà tábà lọ wo kìtàbù ruh tí àfáà wa Ibn Qayyim al-Jawziyya àti wọn kọ wọn sọ̀rọ̀ púpọ̀ lórí tí ń jẹ́mi pé ṣé ẹ̀mí ṣé n tó níbọ̀ ṣé n tó tó jẹ́ n tó tó tó tó níbọ̀dì ni àbí spirit oníjẹ̀mí ṣé nǹkan tó ní tó wà tangible ni. àbí nǹkan tó yẹ pé spirit ni tí ò ṣe fojú rí àwọn àfáà tí wọ́n ní ní tó wà tangible tó ṣe é mú nínú àwọn ẹ̀rí tí wọ́n lò ó na hadith torí pé ní tí wọ́n gbà tá a pọ́n sínú aṣọ kì í ṣàtẹ́gùn tó bá ni kò ṣe ò ṣe pọ́n sínú sínú aṣọ àmọ́ ó tangible kò tangible يسألونك عن الروح كل روح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا wọ́n sì gbẹ̀mí kẹfẹ́rì ni wọ́n wà wọ́n máa mú lọ sí sámà torí kò gbogbo ẹ̀mí pátá ara òun balẹ̀ ó balẹ̀ rẹ̀ ẹ̀mí òun bá òkè rẹ̀ wọ́n wàá mú ẹ̀mí yẹn gẹ́gẹ́ bá ṣe mú ti mùmínì náà lọ sí sámà wọ́n wàá máa mú ẹ̀mí kèfèrí náà lọ sí sámà tábà wá dé sámà alákọ̀ọ́kọ́ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ ti máa pariwo pé kí ni àárùn báyìí torí pé òórùn yẹn yóò burú ju gbogbo tí ń run òórùn tí ò dáa láyé lọ òun sì nígbà tó ń bẹ láyé ẹni àpọ́nlé ni tí bá ń bọ̀ ẹ máa kí kó máa wulẹ̀ kó máa rọra ṣùgbọ́n kò ní í sí mọ́ra àbá fún níjọ́ náà gbogbo àwọn mọ̀lẹ́kà tó ń bẹ ní sámà alákọ̀ọ́kọ́ wọn ò ní sílẹ̀kùn sámà fún láti wọlé àwọn afáàfó wa sọ pé intanẹ́ẹ̀tì sọ yẹn anabi wa ni bẹ́ẹ̀ bá wá fẹ́ gbọ́ tí mo ọ̀rọ̀ tí mo ń sọ yìí dáadáa ẹ̀hún yẹn lọ káyà ọlọ́run ọba ti sọ wípé látúfà táwọn láwọn mọ abiwábù sàmá. ọ̀nà lọ́dínà kábàbù bí àyà tìǹà wàsítàkùbàrù àmàhà. لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة ajẹ́pà nàbì ń ṣe tẹ̀síra àyà yìí gan nínú ọ̀rọ̀ yẹn ni bàdá nàbì sọ débi pé wọ́n wàá mú ẹ̀mí rẹ̀ lọ́sọ́kè wọ́n wàá tẹ ẹ̀mí yẹn padà wọn ò ní sílẹ̀kùn sámà fún ànábì wàá kà áyà yìí ajẹ́pẹ́ tẹ̀síra eléyìí ó wà ákọ́wá torí pé ànábì ló tu bẹ́ẹ̀ lọ́tùmọ̀ rẹ̀ ni wípé ẹ̀mí kèfèrí tá bá ti fẹ́ mugu sámà wọn ní sílẹ̀kùn fún gbẹ̀jùmọ̀lẹ̀ kó tó láyé ẹni tó rí ó jẹ́ láyé tá ti wo sẹ́ẹ̀ tó bá ti lẹ́bọ̀ọ́nú tí wọ́n ti wo sẹ́ tó ti ní wípé ọkọ̀ tọ́ lọ lójú méjèèjì nígbà tó ń bẹ láyé ọlọ́ọ̀ni ẹnìkan kọ́. wàrà ayọ̀dẹ̀ kò ní aljanna. bẹ́ẹ̀ sì ni kò ní wọ aljanna tọ́ lọ. hatta yalija aljamalu fi sammil khiyat. àkọ́kọ́ tẹ́mi bá jáde kò ní rí sámà yóò dúró pẹ́ ọlọ́wà ní ẹ̀sùn nígbà téèyàn ju nǹkan bíi tẹnìkan ń bẹ lórí ọkọ̀ òfurufú tó ti wá rin máìsì tó pọ̀ lókè táwa mú onítàn gbọ́yẹ sọ́lẹ̀ ẹ wo bí ó ṣe rí jàmbá kò lè sọ ìlú tó wọ́n bà sí torí bí atẹ́gùn bá gbé lọ náà ni atẹ́gùn lè lọ gbé lọ sẹ́nu ẹja atẹ́gùn lè gbé lọ síbi orí tí kódà kó tó délẹ̀ yóò ti kú. ọlọ́run ní ẹ̀sìn táfẹ̀mí gbogbo kèfèrí sí nìyẹn ẹ̀yin ó sì máa sọ pé ilé ló lọ tààrà àbí iná ló lọ tààrà ìdá ẹ̀rù pé ní léwu ẹ̀bá pè ní iná ilé iná ó jọra wọn wọn ó jù látòkè atẹ́gùn wa máa fẹ́ kiri bẹ́ẹ̀ bá wá gbé lọ mọ́ṣúárì. ẹ fi gbé kí fífẹ́ kiri rẹ̀ ọpẹ́ ni njọ ẹ bá tó rí gbé lọ́nu lẹ̀ lẹ́mí yóò tó lọ sọ mọ́ mẹ́ kọ́sọ́dún kan nù mọ́ṣúárì nínú atẹ́gùn yóò máa fẹ́ kiri atẹ́gùn ojú yóò tún jù yóò máa jù káàkiri lóòótọ́ jẹ́ pé ìyá tó ga anábì ń jòkun wọn kẹ́sì ti gbé lọ́nu sáré kó lè ti lọ́ọ́ fèsì tó fèsì bẹ́ẹ̀ tábà wá gbé lọ ní sàárè ìgbà náà ni tí wọ́n bá ti sin tí wọ́n padà kúrò ńbẹ̀ ẹ̀mí yẹn wà sọ sí lára padà anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni tí wọ́n bá sìnkú tán èyíkéyìí nínú òkú ọjẹ́ mùmíní ni àbọ̀jẹ́ kẹfẹ́ yóò máa gbọ́ làyásímà kọ́ra àmì àálì yóò máa gbọ́ dúndùn bàtà ẹsẹ̀ àwọn tí wọ́n sin nígbà tí wọ́n bá ń padà torí kò sẹ́ni tí ó dúró má tábà ti dè pẹ̀bú lórí tábà sí gbẹ kó o padà tábà ti ń padà wọn ànábì ni yóò máa gbọ́ torí pé nígbà yẹn wọn ò ti fẹ̀mí sí lára yóò máa gbọ́ dúndùn ẹsẹ̀ bàtà yẹn tó bá jẹ́ pé ní ìyá ni tí wọ́n bá bí láwọn tí wọ́n bí àti sọ yẹn nínú tẹ̀síìr tànà àtijẹ́ta tí ò bá ti rí èsì gidi fọ̀ wọ́n lù ní èlùrọ́ kùmà èyí tí wọ́n bá lù ú nínú sàárè yẹn yóò pariwo anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ní ariwo tó pa yẹn gbogbo ẹ̀dá ọlọ́wọ́n ọba ní gbọ́ èyí àtàlìjẹ̀nu nìkan ni ò ní gbọ́ lẹ́ẹ̀fì pẹ̀lú mi àjẹwò máa gbó níbi sàárè ẹ̀ nígbà sí tán ẹ lè ráwọn àkókò adìyẹ kí wọ́n máa sá wọ́n ń gbọ́ ariwo ẹ̀ tí ń jẹ ṣùgbọ́n lọ́wọ́ ní ẹ̀dẹ́ èèyàn ìbáṣepọ̀ ń gbọ́ ni bóyá gbogbo èèyàn bá ti máa ṣe tọ́lọ́ látara eléyìí bọ́rọ̀ ó ṣe rí nìyẹn ìyẹn iná ló ń palẹ́ sílẹ̀ fún wa wọn ò ní rí àlìjánná wọ̀ gbogbo ẹni tó bá kọtọ lọ́wọ́ ọba láyé wọn láyé kùlù nà àlìjánná ta àtà ayélujára àlìjámàlù fi sàmìlì kìyàtọ̀. wọn láyé kùlù nà àlìjánná ta àtà ayélujára àlìjámàlù fi sàmìlì kìyàtọ̀. ọlọ́ni wọn ò ní rí àlìjánná wọ̀ ntí ó lè mú wọn wọ àlìjánná àfi tíra omi bá lè kọjá nínú wa bẹ́ẹ̀ lóko eléyìí ló ga jù nínú ìsọ̀rọ̀ dánilójú ọlọ́run sọ lásọ̀dá lójú pé anísẹ̀wọ̀n ní wà àlìjánná àfi tíra kan mi bá lè jama táwọn náà bá ń sọ̀rọ̀ tiwa gẹ́gẹ́ bí èèyàn téèyàn bá lè bọ̀rọ̀ débẹ̀ òun jama tí bàbá bá ń sọ fún ọmọ rẹ̀ pé àfi tó bá jẹ́ pé wọ́n ló bí mi lókù. sẹ́wọ̀n kọ́rọ̀ ní ti dójú ẹ̀ èyí ò ti kúrò sí òun lọ́wọ́ bínú èyí ò lè ṣẹlẹ̀ má kò lè bí bàbá ẹ̀ má tí bàbá bá sọ pé n tí mò ń sọ yìí ni màá ṣe àfi tó bá ṣe pé wọ́n ọmọ yìí ló bí mi lókù ẹ wo bí tí bínú yẹn dé téèyàn fi lè sọ bẹ́ẹ̀ ọlọ́run má bínú sí wa ọlọ́run bínú sí kẹfẹ́ pàápàá jùlọ ẹni tó bá fi lọ́wọ́ fi kẹfẹ́ rí pàdé ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó fẹ́ bọ pàdé ọlọ́run ọlọ́run ọba ńlá yadkhuluna aljannata hatta yalija aljamalu fi sammi alkhiyam. la yadkhuluna aljannata hatta yalija aljamalu fi sammi alkhiyam. ọlọ́run ní àníṣe wọn ní wọ àlìjánná àfi tó jẹ́ pé bíra kúrú ṣe tóun tó lè kọjá nù wọ abẹ́rẹ́ nítorí wọn lè fi wọ àlìjánná nù sẹ́yìn wá ṣeéṣe làwọn àfáà fi sọ pé hada tamthilun listihalati dukhulil kafirina wal mushrikina aljanna. Allahu akbar ìbúra tó bu àyà lélẹ́yìn ìsọ̀rọ̀ fọwọ́ gbáyà látọ̀dọ̀ ọlọ́run pé àníkèfèrè ò ní wà lìjànà lọ́lọ́run ọba sọ ọ́ bẹ́ẹ̀. wákàtà níkà mọ́tẹ́sẹ̀ mọ́jọ́rẹ́ nílẹ̀. ọlọ́run báyìí láà ṣe fún gbogbo àwọn tágbáyé kọ́tọ́ lọ́run bó ti wulẹ̀ kí wọ́n ga tó nípò láyé bó ti wulẹ̀ kí wọ́n pọ̀ lókìkí tó láyé tá a bá ti wọṣẹ wọn tá a bá ti bá ẹbọ ń bẹ̀ tí wọ́n sì fi pàdé ọlọ́run tá a bá ti wọṣẹ wọn tá a rí pé wọ́n ríra wọn pa wọ́n ju ọlọ́run wọ́n wúra wọn páwọn ju títẹ̀ láṣẹ ọlọ́run ọba lọ tásì lọ pàdé ọlọ́run ọba bẹ́ẹ̀ wákàtí alẹ́ka nàjíṣe lùmùsìrì mi. wákàtí alẹ́ka nàjíṣe lùmùsìrì mi. ọlọ́ni gẹ́gẹ́ bá a ṣe sọ yìí bí ó ṣe rí nìyẹn lẹ́sàn-án fún gbogbo àwọn tábàkọ̀tọ̀ ọlọ́run tí wọ́n ṣe páàlì sọ́lọ́run tó dá wọn ìmọ̀ alátàrà owó tí wọ́n ní abilatara pò abilatara àjùlọ tọ́lọ̀ ń ṣe fún wọn tí wọ́n wúra wọn pa tóbi jù káwọn ṣe tọ́lọ́ ọlọ́ni tá a ṣe fún wọn nìyẹn. لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين رغبنا لهم من جهنم مهاد لهم جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين abẹ́lẹ̀ wọn nínú títóbi rẹ̀ ọlọ́run dákun mọ́sẹ̀ wà lọ́mọ aná ọlọ́run ròyìn iná púpọ̀ nínú alukur'an ó tó kéèyàn ó bẹ̀rù ná ó tó kéèyàn ó ṣe tọ́lọ́ láyé torí pé gbogbo nǹkan téèyàn rí tí máa mú èèyàn kò nídìí tọ́lọ̀ ńláyé ń bí ẹnu kéèyàn ó padà fi ilẹ̀ ó tó kéèyàn ó má jẹ́ ó ṣìyàn lọ́nà kúrò níbi tọ́lọ̀ ẹlòmíì ó sọ wípé bẹ́ẹ̀ bá fẹ́ lówó láyé tó bá lọ́wọ́ ṣe tọ́lọ̀ kò lè lówó ẹ wá abilé tó bá lówó níta sí òní fowó yẹn lẹ̀ àbíkówó yẹn gan ó bẹ́ẹ̀ bá ní kéèyàn ó wọ́ ma èèyàn pẹ́ mọ́tò yẹn bá rin ọ̀nà míì ọmọ òdì lọ́nà èṣù ẹbí léèrè bó bá wù ọ lọ́n ọmọ ń lè fi ọ lẹ̀ bó bá sì wù ọ lọ́n ìwọ náà fọmọ yẹn lẹ̀ gbogbo ohun tí máa ń gé èèyàn kọtọ lọ́n láyé kò wọ́n ti tó fi lè mú yàn kọtọ lọ́n tó ṣe pé nǹkan yóò máa lọ gbére ni àbá sọ pé ah, ó tó bẹ́ẹ̀ ọlọ́ba wa ń sọ fún wa pé ó ròyìn iná bí iná ṣe rí iná kò dàbí ọgbẹ wọn ọkàrọ àwọn èèyàn dábẹ rárá kàmá lil jannati darajat kadhalika lin nari darakat alijanna ìpele ìpele ìpele ìpele ní iná ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n nínú bíi kàdá bó ṣe rí nìyẹn wọ́n máa rọ wọn dàbẹ ni Ọlọ́run bá sọ pé innal munafiqina fi darkil asfali minan nar ọlọ́run á fẹ́ ròyìn iná níbí tó ń fi gbogbo àwọn aláìgbàgbọ́ sí ọlọ́run ní iná tó ń sọ rọ́ọ̀gì rẹ̀ ní tí wọ́n fi tẹ́ ilẹ̀ ẹbẹ̀ iná ni iná ni ìsàlẹ̀ pátápátá kátẹ́rọ́ọ̀gì síbi kan iná ni wọ́n fi tẹ́ ìtẹ́ ìsàlẹ̀ iná ni kọ́fà rẹ̀ náà torí pé wọ́n tún dé ìbéèrè rẹ̀ náà iná ni ọlọ́run ọba ní lahum min jahannama mihad. lahum min jahannama mihad. ọlọ́run ọba ní yóò máa jẹ́ tiwọn nínú náà jahannam mihad mihad ìtumọ̀ mihad ó náà ni lọ́ba ní minal mahadi ilà lahad alimahad ó náà ní tẹ́. nta tẹ́ káta àfẹ́jùkú lẹ́lẹ̀ àwa tẹ̀ nǹkan ọlọ́nkà pé nítẹ̀ ni kò ṣiṣẹ́ ẹ̀tẹ́ torí pé ló bá ṣiṣẹ́ ẹ̀tẹ́ ni kò yẹ kí náwó rà wá ṣùgbọ́n ìtẹ́ yẹn gan náà tá a fún ọmọ náà nínú náà ọlọ́ọ̀ni látara náà náà láti fún wọn nítẹ̀ èyí tí wọ́n fi tẹ́lẹ̀ ẹnu náà. لهم من جهنم مهاد ومن فوقهم غواش ومن فوقهم غواش غواش látara alghashia awolobushiani nǹkan tí máa bòyàn dárú ọlọ́njẹ́ bẹ́ẹ̀ wà mí ń fọ́ kìhìn yóò sì máa bẹ lórí wọn má bá ti kó wọn sínú iná láàfin mọ̀ wípé inú iná dàrákàtì ni tá bá ti kó wọn sínú iná gàwáàsì ìdérí ń bẹ tí wọ́n fi bò. jama èéfín nìkan gan kí náà má sí bẹ́ẹ̀ káwá bẹ́ẹ̀ èéfín máyà ìyẹn ti pààyàn gan èéfín nìkan pa ọmọ náà ìbáṣepọ̀ kútú ń bẹ ni ọmọ náà ọ̀bá tún kútukútukú ṣùgbọ́n kò sí kú mọ́ èyí ò ga ọ̀kan tó tóbi nínú ìyá ni bọ́mọ nìyá bá ń bẹ nílé ayé bára bá ń ní bá nira ẹ bá dójú ẹ yóò ní kọlọ́n kó mẹ́mi òun sọ́dọ̀ torí pé tí ò wá sẹ́mi ẹni pé bẹ́ẹ̀ bá ti bọ́ ìnira yẹn stop ẹni tí ń rọrùn bẹ́ẹ̀ mi bá ti tẹ̀ lára rẹ̀ inú yẹn ó lọ nǹkan mi ìtọ́jú ń lọ lókun ní ọmọdésì bó bá ṣe dáadáa ìfọ̀kànbalẹ̀ lókun ẹni tí wọ́n sọ náà sí ẹni tó ti kú ẹsùn náà kọ̀ mọ́ nǹkan kan mọ́ máa lè júròhì lè má yìí ti ìlàmù àmọ́ nínú náà jahannam ihun tó lè gba ẹ̀mí yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n látara pé kò sí kú mọ́ ìyà ọjọ́ ọmọnìyàn ará òní wọn nínú náà dé point of death ṣùgbọ́n kò sí kú mọ́ ẹ wá wò nira ẹbí òṣèlú. láyà mú tún fi hà wàlà yàhàwá. yàtí mọ́tò mi kú lè màkàn gbogbo ọ̀nà ntí sèèyàn téèyàn fi kú lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀ ní òṣèlè sọ́mọ náà ṣùgbọ́n wọn ò ní kú torí pé kò sí kú mọ́ ìyẹn gan ló tún le jù nínú yà ikú ọ̀bá tiẹ̀ tún jẹ́ sí mi ọlọ́run ọba ní bàbá kó wọn sínú iná ní òkè orí wọn gàwáàsì á tún fi nǹkan bò ó mọ́bẹ̀ tátẹ́gùn ò ní rí bí fẹ́ sí wọn. wákàtà nípa nàìjíríà sí ọba ọ̀dí mi. ọlọ́lẹ́yìn mòmìnira ẹ̀fọ́ kan balẹ̀ yín onítọ́sí wákàtà àlùkà nàìjíríà sí bọ́ọ̀lì ní gbogbo àwọn tó bá ṣàbòsí láyé tí wọ́n rí ọlọ́ńlẹ̀ tí wọ́n ló ṣàlàgbà àbòsí nìyẹn tọ́rọ ọlọ́run tó dá wọn ńlẹ̀ tí wọn ò sin ọlọ́run tó dá wọn atálọ́ ń bọ òkúta àbòsí nìyẹn shirik wakadhalika najzil zalimin ay wakadhalika najzil mushrikin èyí tá a sọ yìí ń tá a ṣe fún gbogbo ẹni tó bá lẹ́bọ lẹ́rù níwájú ọlọ́jọ́ bóyá kìí àmọ̀ òun lẹ ti gbọ́ yẹn bó sì ṣe rí bí ó ṣe rí náà lọ́run ṣe sọ yẹn ìdí nìyà tó fi jẹ́ wípé gbogbo ibi tọ́rọ̀ rẹ̀ ó bá kù sí kó tó pàdé ọlọ́run lọ́jọ́ kẹ́bọ̀ wà ń bẹ̀ ẹni bá pàdé ọlọ́run pẹ̀lú ẹbọ onítọ̀hún dáre ó dáràn níwájú ọlọ́run ntọ́lọ́ wọn ṣe pẹ̀lú gbogbo ẹni tó bá pa nǹkan míì pọ̀ mọ́ láyé ọlọ́run bá ń sọ fún wa ní alukur'an ọlọ́run ń sọ eléyìí fún wa kítọ́ ọlọ́run kó lè máa wá ṣe tí àwọn nǹkan kan bá ń ṣẹlẹ̀ láyé tó ń da omi tútù sí wa lẹ́nu níbi ṣíṣe tọlọ́n tá a bá wá ń gbọ́ eléyìí yóò máa fún wa lágbára láti lè mójútó tọlọ́n pétọ́ kò sí wàhálà àtẹ̀ntó ṣe tiẹ̀ àtẹ̀ntó gbogbo wa àpàdé ọlọ́n èyàn wà máa ṣe sùúrù lórí tọlọ́n bó ti wulẹ̀ kó le lára tó èyàn ó mú mara nítorí tọlọ́n torí sùúrù tá a bá ní yẹn náà ó ní ó jẹ́ àwọ̀ àlùjànnà sùúrù tá a ní lórí pa afẹ́ ṣe tọlọ́n sùúrù tá a ní lórí ṣíṣe sùúrù lórí ní tó ṣẹlẹ̀ sí wa agbàfọ́lọ́ lórí ẹ̀ wàjàsá ọ̀hún bí máa sọ́bàrò jannata wàhárírọ̀. wàjàsá ọ̀hún bí máa sọ́bàrò jannata wàhárírọ̀. àṣẹ gbogbo sùúrù tá a bá ṣe pátá ọlọ́wọ́n bá ní látara sùúrù tẹ bá ṣe láyé ìjẹ́fẹ̀ wàlìjánà náà nìyẹn torí pé àwọn tí wọn ò lè ṣe sùúrù wọn wọ́ lọ́mí àwọn tí wọn ò lè ṣe sùúrù wọn wọnà ẹ̀bùrú àwọn tí wọn ò lè ṣe sùúrù wọn bẹ́sù daṣẹ́ pọ̀ ntí ọ̀rọ̀ wọn kagùn sí oní àlọ́ wọn bá ti sọ yẹn abẹ́lẹ́ wọn bá kọ́mọ́sá sọ wa ń bẹ̀. wàlladìní amẹ́nu wa aminu sọ́ọ̀lì hàtì lánàá kálífù náà sani ilá ìwòsàn. ọba tó dá ó ti rí ẹ̀mí wa nígbà tá a sọ̀rọ̀ ibi tọ́rọ àwọn kèfèrí ẹlẹ́bọ tí ó jà sí n tó súnmọ́ psychology àwa psychological being wa bá a ṣe wà yẹn oníkálukú àmọ́ òpèrè ọlọ́ngbò láti fẹ́ ṣe báyìí gbogbo àwọn nǹkan ló ní àṣẹ ló kúnlẹ̀ rẹ̀ mélòó la rí ṣe ń bẹ̀ ọlọ́wọ́ bá ti mọ tá a máa rò áyà tó tẹ̀lé yẹn ọlọ́wọ́ wá fi tú ẹ̀mí wa ká ọmọ mi tá a bá ṣe báyẹn fáwọn tí ò gbà tọ̀lọ̀ ń gbọ́ wàlẹ́dínà àmánú wa àmìlú sọ̀lẹ̀ ha. wàlẹ́dínà àmánú wa àmìlú sọ̀lẹ̀ ha. wọ́n ní ká rí gbogbo àwọn tó bá gbọ́rọ̀ wọn gbọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ rí tí wọ́n sì ń tọ́lọ̀ wọn bá ń pa wọ́n láṣẹ bọ́lọ̀ wọn ṣe fún wọn lágbára mọ́ àti bọ́lọ̀ wọn ṣe fún wọn lágbára tó níbàámu sí bó ti ṣe ta ránṣẹ́ ṣàlàyé ẹ̀. lẹ́nu kẹ́lí fún ẹ إلا وسعها ọlọ́run kí n tó sọ bí tọ́rọ̀ wọn yóò já sí jumla yẹn jumla tó ìtìrọ̀bíyà ọlọ́run bá ní la nukallifu nafsan illa wus'aha. la nukallifu nafsan illa wus'aha. sọ nǹkan kan fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣètọ́ lọ kò sí nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe tó ju agbára yín lọ gbogbo tí mo làbọ̀ yín lọ́rùn láàánú kàlífù náfúsán àwọ̀ ọlọ́run àlà nǹkan kan bọ ẹ̀mí kan lọ́rùn. láàánú kàlífù náfúsán ìlà ìfẹ́ nǹkan kan bọ ẹ̀mí kankan lọ́rùn pé kẹ́ àfihàn bá mọ̀ pàgbára yín gbé ìyún àwíjàre ni fọlọ́n lé wa lérí tó o bá déwájú ọlọ́run tó bá ní ọlọ́run ìrún ah, ṣòro ni òjò ń kí ọlọ́run ẹ̀hẹ́n àárọ̀ rèé wákàtí márùn ún ọgbọ́n ma lọ́wọ́ rí ìdí ni ó fi wọ́ pamọ́lárazí tó sọ mí. ọlọ́run owó tí mo ní ní òjò ń lè máa kírun so lówó tó Sulaiman arabi sulaiman ẹwà tí mo ní náà ni àwọn obìnrin lé mi kiri tó lẹ́wà tó yúúsọ. lánà kálí fúnáfúsá ní ilà òsà áhà. lánà kálí fúnáfúsá ní ilà òsà áhà. wákàtí márùn gbogbo wákàtí márùn tá a fẹ́ kí kò tí ì gba odidi wákàtí kan lọ́wọ́ wa àtàṣùbà àtàílà àtàràásùrì àti mọ́gírì àti ẹ̀ǹṣà sírò gbogbo àsìkò tó fi kò tó wọ́n náà ọlọ́sìn fún wa ní twenty four hours tọ́wọ́ àdìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama sẹ́nu rẹ gún gbá láti sọ fọ́lọ́run pé kò sáyè ní òye ń kírun. la nukallifu nafsan illa wus'aha. nílá lèmi ọlọ́run ọba fi ṣe ní ọ̀rùn mi ò ní ẹ máa kírun níṣẹ́jú márùn márùn-ún sọ bẹ́ẹ̀ jàmáà á hmm. ó ti dọ̀ra sí wa lọ́rùn ọlọ́wọ́ bá mà bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ yẹn bá kásùn bá àtẹ́jà máa gbogbo sẹ́tì èèyàn bá ṣe bó tilẹ̀ kó léegun tó tó bá dàsùkò àyílà yóò rẹ̀yàn ẹ gbọ́dọ̀ sinmi lásìkò yẹn ọlọ́run wá fà àyílà lásìkò yẹn gbogbo téèyàn bá tún ṣe lẹ́yìn àyílà èèyàn sùn ni èèyàn tún ṣiṣẹ́ ni tó bá di àsùkò àlá ara ó sọ fún èèyàn wípé dúró tó bá dàsùkò àlá gbogbo tó yàn tó wá ṣe lẹ́yìn alhassan bó ti wulẹ̀ kéèyàn ṣaagun tó jàmá tó bá di magrib àrùn sọ fún yàn pé ó tó òru ti wọ̀ ìṣá kó tó lọ sùn ẹ̀gbà tó lọ́n fi ìṣá sí ọlọ́run sọ pé tó bá tún da aago kan òru ká tún kírun mí tó bá sọ bẹ́ẹ̀ jàmá kí la fẹ́ ṣe. la nukallifu nafsan illa wus'aha àwọn Ramadan tó ní ká gbàjà mọ́ oúnjẹ ọ̀sán nìkan la máa jẹ lọ́jọ́ lásán gan ó sọ wọn nínú ẹni tí máa jẹ oúnjẹ ọ̀sán bí yàrá bá ti jẹ oúnjẹ àárọ̀ tó yanjú ìpanu lèèyàn máa jẹ lọ́sàn o lè ra bọ̀ ọ̀lẹ́ àtẹ̀pà ẹlòmíì ò tiẹ̀ ní jẹ nǹkan kan yóò fọkàn sí yòókù dalẹ̀ kò sì lánìí àwẹ̀ tó bá sì dínú Ramadan bó ṣe rí nìyẹn èyí sahuru tá a jẹun anabi tún kápá ma pé dandan àgbẹ̀dọ̀ bá jẹun tá a jẹun alibarika pọ́mẹ́ o ṣé kò fẹ́ jẹ oúnjẹ oúnjẹ alẹ́ gan tó yẹ pé lọ́jọ́ lásán oúnjẹ alẹ́ yà wá lọ́pọ̀lọpọ̀ wa lẹ́yìn ìṣáì là tó máa jẹun alẹ́ ọlọ́run wáyé tó ní tòun bá ti wọ̀ ká ti lọ jẹun ẹ wo àánú ọlọ́run lórí wa bó ṣe rí yẹn náà ẹlòmíín náà ah, àwẹ̀ lé ọlọ́run ah, gbogbo ọlọ́run gbogbo ẹ̀sìn sálídé kókó ọlọ́run láàánú kálẹ̀ ọ̀hún ṣá ọlọ́run kò sí nǹkan kan tí mo làbọ̀ yín lọ́rùn kẹ́ ẹ ṣe tí ò ṣe déédéé ara yín lẹ́nu kálífù náà ilà awusa aha ọlọ́run ní àlá kankan ẹ̀mí kankan lọ́rùn ilà awusa aha ilà fi istitọ́ àti ha ayílá fi kúdúrọ́tì ha ntaari pàgbára ẹ̀mí ògbé lálàbọ̀ yín lọ́rùn a ní ẹ máa forí rìn. ìlà òsè ọ̀hán. ẹni ọlọ́run làábọ̀ yín lọ́rùn kẹ bora yín kẹ ló jẹ ìbáà. ìlà òsè ọ̀hán. tọ́ba ti lè ní ọ́ la yẹ ìmánì rẹ̀ wò àìsàn bẹ̀rù báyà rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí òfin ọlọ́run àtàkàlífù ṣẹ̀ríyà àwọn òfin tọ́lọ́run bá pani tó bá ti ń le lẹ́mìí ẹ̀ kẹ́mi yẹn ó yẹ ẹ̀mí ara ẹ̀ wò èṣù ti lọ́wọ́ nínú ẹ̀mí ẹ̀nìyẹn ẹni tí ń rí òun nínú òtútù èṣù ò ní sọ pé òtútù ó mu yóò sì máa wọ pátá nìkan ṣùgbọ́n ẹni tó bu ara ẹ̀ bó ti tọ́ àdúgbò ṣe èṣù ọ̀ máa sọ pé sóòrò èmú wọlé nínú orí sí ní tọ́lọ̀ ń pa wá láṣẹ ọlọ́run ti rí wa ẹ̀yẹ ohun kan tó bá ṣe pé tá a bá kásùn bàtà ìrun bíi mẹ́fà látún kí kó tó di súúrì kò ní sẹ́ni tí ó ṣiṣẹ́ mà ọmọ alẹ́ nu iṣẹ́ ọgbà yọ̀ǹda lọ́wọ́ ọ̀gá ìlú ìgbà ìbẹ̀ kí nira irú ìlú wo ni ó ti kí bílá ẹnu iṣẹ́ tó wọ ẹnu iṣẹ́ ìlú kí mẹ́wàá ìbá sì rí bẹ́ẹ̀ torí pé lákọ̀ọ́kọ́ ọjọ́ àádọ́ta onírun fifty anabi wa ń bẹ lọ wa ń bẹ sílẹ̀ kò dé kò dé kò tó fi dé márùn márùn tán wá dé kùdà yẹn náà náà tó wá bí ọ lè bẹ kí n bẹ kò sáyè kò sí sọ láyé gan ká tó sọ pé wájú ọlọ́run. lọ́ọ̀nù kẹ́lẹ́ fúnà sẹ́ni ìlà òṣà. ọ̀kadà tí wọ́n pè ń àti ilé páàkì ọ̀kadà rẹ̀ kó lọ kírun àìlà yóò ní lára ṣètọ́ ni ó sọ fún pé ah, àwọn èrò ọlọ́tàn. jésù sáré gbé àràkálẹ̀ tí n bá ti gbà máa tó bá ti ń dára kálẹ̀ yóò tún rí ìjọka àsìkò làwọn èrò wà á rọ́ọ̀ṣì tó bá tún gbé ìjọka kọ́ òun bẹ̀ kan lọ kí òun mọ́tò sí òdùkú five hundred naira ẹ wà dánwò gbàgbọ́. lẹ́nu kálífù náà sọ̀rọ̀ ilé àwòsàn ọ̀hán. tí gbogbo ọjọ́ òfin lọ máa lọ òun ti gbàgbé pé tó bá sì ń lọ bí táyà bá bẹ owó dúró. o lè dúró wákàtí kan gan ká máa ṣe kọ́mọ́tì ìṣe yóò sì fara balẹ̀ èso ò ní sọ fún un pé èrò ó lọ. lóbi jẹ́ pé asibu amusakun kóníkàlùkù náà máa jìdáwó ẹ̀mí ẹ̀ kó tó di kó lọ pàdé ọlọ́run ìwọ́n tó ń sọ pé kò sáyè ní òjò kírun nínú twenty four ọlọ́run ló ní ìdí ẹyọ kan ọwọ́ ní kò sáyè gbé sílẹ̀ àkàwé náà ó fún ọ ní twenty lọ lò gbogbo tó bá fẹ́ lò ó fún sọ pé وسعها láti ìtìrọ̀díyà ọlọ́nbọ̀rọ̀ kan bọ̀ ó sáré fìyẹn sáré ẹ̀ ntí ń bá bọ̀ ní pé wọ́lẹ́dín amẹ́nu wa amẹ́nu sọ̀rọ̀ náà. wọ́lẹ́dín amẹ́nu wa amẹ́nu sọ̀rọ̀ náà. tó bá ti lọ́wọ́ àánú tó bá dàbí ọ̀rọ̀ ìyẹn ní. ìta ṣe ni láti bi láàánú kálífù náfà ilá ọ̀sà wọ́n ń pè kí nìkan a fi síbi parí torípétẹ bá yọ ọ̀rọ̀ yẹn kúrò ní tó kù tẹ bá kà ó lọ nínú ṣùgbọ́n kí ni tọ́lá ọba fi yẹn síbẹ̀ ó náà ní tẹ̀m̀bì ọlọ́run bọ̀rọ̀ bọ̀ ọlọ́run tètè sọ yẹ torípé ti mọ tí máa sọ kúlúkúlú nínú ẹ̀mí wa. ntí a máa sọ kúlúkúlú ẹ̀mí wa ni pé ah, táwọn ọmọ anábà lè wọ náà àjọ wà lìjẹ́nà á ah, kátó lè rí sí àlìjẹ́nà síbẹ̀ kó láti bẹ́ẹ̀ ṣe ọlọ́run tètè wá sọ pé láàánú kálífò náà fún san ìlà òsà. láàánú kálífò náà fún ìlà òsà. wọ́n lò lẹ́sẹ̀ méjì ọlọ́run sọ pé dandan kó nàró kírun ìwọ tí ìbò lálàáfíà ọlọ́run ò ní dandan kó nàró kírun gbogbo ntọ́lọ́hún pa wá láṣẹ ọlọ́hún kíyè sí bágbára wa bá ṣe má bágbára wa bá ṣe tó ọlọ́hún gbé kalẹ̀ fún wa bẹ́ẹ̀ tí ò bá yí ọ béèrè lọ́wọ́ àwọn onímọ̀ bóyá bá wà ní kọ̀ǹdíṣàn báyìí bó lè yàn ṣe fẹ́ san lọ bóyá bá wà ní kọ̀ǹdíṣàn báyìí àṣẹtẹ sọ yẹn bó ló ṣe rí arákùnrin kan lójú ayé àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam ó súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn Ramadan lọ́sàn-án Ramadan oṣùmọ́bìnrin ihun tó sì ṣe yẹn nínú ìdájọ́ ẹ̀sìn ìtanà tí ó san ìmọ̀ kó bọ́kùn lọ́rùn ẹrú àbí kó gbáwẹ̀ oṣù méjì àbí kó bọ́ àwọn aláìní àwọn aláìní sixty arákùnrin balẹ̀ bá nàbẹ̀rẹ̀ halẹ́tù halẹ́tù halẹ́tù yà rẹ̀ sọ ó yẹ òjíṣẹ́ ọlọ́run a ah, mo dagun mo parun ìparun dé bá mi àwọn àfọwọ́ wa fà yọ̀ ń bẹ̀rù anábì ọ̀sọ́ pé ìparun dé bá mi lẹ́yìn bá ń sọ nǹkan kan tí ọ̀bá tọ́ sí anábì ọ̀dẹ̀ wọ́n rìn ara mọ̀ sọ bẹ́ẹ̀ àwọn àfọwọ́ aládìsí ni anábì ọ̀sọ́ pé kò parun kó pé n tó ṣe spiritual destruction náà kéèyàn máa gbà àwẹ̀ kó o tún rìnà lọ kí obìnrin mọ́lẹ̀ balásepọ̀ díẹ̀ ti ta lóòótọ́. ó bá wá anẹ́sọ̀lá aláàtú aláàtú anábìrin kò ló ṣe bóyá sọ̀rọ̀ yẹn tán anábìrin ọ̀sọ́ pé kò hàlákà náà anábìrin ṣùgbọ́n nítorí ṣe o ìtara tí ọ̀sán lélẹ̀ bọ́kùnlọ́ ẹ̀rú níbo níbo ló ti owó dà tó o ti bọ́kùnlọ́ ẹ̀rú kò sí arábìnrin ọ̀dà lọ́ọ́ gbà wẹ̀ ó ní a. Ah, ah, ah, oṣù méjì oṣù kájà là ń gbà ètò gbogbo ẹ̀ńjá láàrin ìbò pé kò ságbára anábìíní lọ wá àwọn aláìsí kò sí nǹkan kan tó lè fi bọ́ aláìsí ẹ wo sùúrù anabi sọlá bàbá jẹwọ ni ó jẹ ìbọn fẹsẹ à ń sọ ọmọ bẹ́ẹ̀ lọ lọ súnmọ́ lọkùnrin ó lànà mi kò sí nǹkan kan tó lè fi bọ́ ẹnìyàn kan anabi ní ọdájọ ọ̀pẹ́ lásìkò yẹn wọ́n bá gbé agbọn dàbínù apẹ̀rẹ̀ dàbínù wọ́n bá gbé fún anabi sallallahu alaihi wasallam arábìnrin anabi ọkùnrin lọ fi san ìtara ọ̀nà tó dá ẹni ẹ wá gbé lọ́wọ́ ya Rasulullah ó lè lòdì sí ọlọ́run ìlú Madina yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ ló pé èmi ọ̀rẹ́ tó tòṣì tó mi o. sọ́nà ọlọ́run ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà anabi bá a ṣe rẹ́rìn náà anabi sọ yẹ. anabi máa gbé lọ o tó dára o tó gbẹmọ. lọ́wọ́ jẹ́ pé ẹ̀sìn wa kò dé tán bó ṣe dé ó tún tu bó ṣe dé ó tún tu ṣùgbọ́n téèyàn bá ti ní mà níbi tí wọ́n ti tu ìwé òde pani nábì ní fasalu ahla dhikr ẹ máa ní. ahla la ta'lamun. àwọn ìdáhùn òfin ẹ̀sìn mi ń àìsàn gbangba báyìí èyí tó já sílù láàṣọ ṣùgbọ́n àwọn èèyàn míì ń bẹ tí wọ́n láwọn specific cases tí wọ́n wàá wá pé kí n sọ yẹn kọ̀ǹdíṣà tèmi lélẹ́yìn àwọn afọwọ́ aṣọ tó pé tiẹ̀ lélẹ́yìn ìwọ ṣe báyìí a sì rí ibi fi há nínú ṣẹ̀ríà ṣùgbọ́n wọn ò ní sọ exceptional cases yẹn ní general torí pé máa ń pẹ̀lú àwọn afa máa ń máa ń tọ́lá bá rukhus kazandak gbogbo ẹnikẹ́ni tó bá yẹ pé ibi ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ń lò ń wá yóò padà jáde nọ́ọ̀sì ṣùgbọ́n kéèsì àwọn kéèsìsì kan bẹ èyàn lọ báwọn onímọ̀ ni pé báwo lápèjúwe yìí tá a sọ́ọ̀sì kẹ́nìkan wá ní ẹni tó bá súnmọ́ obìnrin rẹ̀ nínú àwẹ̀ bẹ́ẹ̀ ni.